kìkì ewé lásán ni wọ́n akéwé múra kìjikìji ṣùgbọ́n ṣá ó ṣe ewé lásán lárí ọ ó mà ṣe ọ̀pọ̀tọ́ kò ní èso kan. ẹ̀yin olùgbọ́ mi ò kí ẹ fetí sí mi kẹ́ farabalẹ̀ especially ẹ̀yin ọ̀dọ́ wa rìn kí ẹ má bàa ṣèèṣì há sọ́wọ́ wọn ó gbà kí ẹ fúnra fàwọn rajà wọ̀nyí owó ti lùgbòrò pa á kò má ṣe. fàwọn ọkùnrin mo ní wọn pọ̀ lóde. ẹni kó máa ru àsọ̀rọ̀ mílíọ̀nù láì ní kọ́bọ̀ lágbo àánú àwọn obìnrin ló ṣe mí yeye ẹ̀rín tọ̀yàyà làwọn obìnrin aláìmọ̀kan fi há sí wọn lọ́wọ́ lájú rẹ o. alára àti ṣọdẹ ń kọ́ fàwọ̀rajà ọkùnrin bí kò rówó jẹun arówó ra cream tó fi máa bóra arówó ra shane èyí tó máa gbé sọ́run pẹ̀lú òrùka láì níṣẹ́ lọ́wọ́ àròdẹ́dẹ́ àkàndùnkùn. ìṣẹ̀lẹ̀ tó máa wọ̀ ara mi alágbára àgbo tó máa dì sọ́wọ́ akọjá bẹ́ẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ ní asẹ́ẹ̀tì tá máa lò gbogbo ìsínwín wọ̀nyí tórobìnrin sì ni obìnrin tó bá kó sí lọ́wọ́ ó ti wọ one chance tàbí ṣùgbọ́n kọ́ o akábàámọ̀ tó ga. tí mo ń sọ yìí àrí nínú ara mi tó ń gun ká la ìníṣẹ́ lọ́wọ́ wọn kì í tijú láti tọrọ owó epo ìyàwó ẹlòmíràn nílé olódaràn torí ìyàwó ti níṣẹ́ ò tó dára lọ́wọ́ fàwọ̀ rajà ọkùnrin á wá sọ ara rẹ̀ dolórí ẹbí àní bàbá bùkátà. gbóná nínú alẹ́ yíyan ọ̀pọ̀ àwọn obìnrin kọ́lọ́run gbà wọ́n ni bí wọ́n bá ti fojú kẹni tó ń gun ká àfi bí kan fi mọ́tò ṣe pè fún wọn ni ìyàwó ilé mìíràn ti ṣubú sọ́wọ́ wọn nǹkan á sì ti bàjẹ́ kí wọn kó tó mọ̀ wípé ayé wọn ti há sọ́wọ́ fàwọ̀rá. ayé àti tẹ̀síwájú o ìyẹn àwa dogun àti padà sẹ́yìn àwa di ọ̀ràn gbogbo ìyàwó ilé ká nítẹ̀lọ́rùn ohun tí kò tó lónìí ó ń bọ̀ wá ṣẹ́kù ó bá dọjọ́ ọ̀la o ẹ̀yin obìnrin ẹ jọ̀wọ́ kákìyè sára kẹ má bàa bọ́ sínú ìgbèkùn àwọn ẹni tí mo wí. tì í. bíbélì tán máa gbé dání ò alágbára pẹ̀lú agbárí wọn bí wọn bá gbéra kalẹ̀ ilẹ̀ àmì tìtì. kiri gẹ́gẹ́ bí ìgbóná àfi kọ́lọ́run kókó wa yọ ní àkókò yìí àwọn fàwọ̀rajà ìránṣẹ́ ọlọ́run igi ọ̀pọ̀tọ́ kìkì ewé kìjìkìjì láláì ní èso kan àánú ṣe ni òun ti lu ayé pa. lọ́jà obìnrin arẹwà bí egbin ó lè jẹ́ ní dúdú ó tún lè jẹ́ ní pupa onírú wọn á máa dá ọkùnrin lọ́rùn ṣùgbọ́n tẹ́ bá súnmọ́ tán kò ní wà rere kan kó má yà wá lẹ́nu arẹwà lè délé tán kó má mọ bẹ ẹ ṣe bárẹwà bá tẹ̀ bà lásán kìkì kókó ni ó sì tún nira fún láti gbà kọrẹ́. rẹ̀ ń kọ́ ìyẹn lágbára kò sóúnjẹ tó máa ṣe àfi obìnrin tó bá fẹ́ ara mi ó gbá ìrí rẹ̀ awo ni ṣùgbọ́n ó lè délé tán kó ya òkú wọlé tó bá fọṣọ ara. táyì kò mọ lè túnṣe túbú ilé jèrè òde a ó má ṣe ọkọ tó bá fẹ́ rú wọn sílé akábàámọ̀ o ẹni gbogbo àparò mo ló gbá pọn. igi ọ̀pọ̀tọ́ kìkì ewé lásán ọ̀dọ́bìnrin tó rẹwà ṣùgbọ́n tí. bínú jésù lọ ìbínú rẹ bá ti débi tọba kò so ni ojú rẹ á máa tún bí tágbó kìnìún tágbọmọ lọ́wọ́ rẹ onírú wọn là ń gbọ́kọ̀ ṣekú kọ̀kọ̀ fàwọ̀rá. pàṣà ọṣẹ àǹtíkara bẹ́ẹ̀ ló sì gbéraga ó sì tún yòdì wọ́n tún lẹ́nu èébù ṣé ẹ̀rọkùnrin tó bá fẹ́ rú wọn láyà ìsọkúsọ ojú rẹ̀ àríyéyé. ní bàtà látúwégele fún àníta sì tún de aago mọ́ ọwọ́ rẹ̀ ó wá kù fún bèbí bá ṣe dúpẹ́ oore obìnrin tó lẹ́wà ṣùgbọ́n ṣáàtì kò níwà fàwọ̀rajà lásán ni kò ṣeé fẹ́ láya ara mi sínú ilé kì í ṣe tàwàdà ènìyàn fẹ́ràn. gwara ewu ńlá ń bẹ fún gbogbo fàwọ̀rajà nítorí wọn kò lọ́jọ́ ọ̀la tó dára irú wọn ló ń kábàámọ̀ lọ́jọ́ alẹ ọjọ́ ògbó wọn wọn á wá máa fi jìyà gbogbo ẹyin fàwọ̀rajà mú ràn yín ni ẹ yára ṣàtúnṣe torí ọjọ́ alẹ́. ṣàtúnṣe lórí ọjọ́